seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ẹ ti láǹfààní àti máa gbọ́ ìkànnì fresh fm one zero seven point nine ilé funfun báláwò òkè sáré ọ̀ṣọ́bà presidential hilltop níbi tá a gbé ti ń tọ̀pù ẹ̀ sí etí yín lẹ́nìí tí ìṣọjọ́ ajé àkọ́kọ́ nínú oṣù keje oṣù agẹmọ́nì tọdún ẹgbẹ̀wá ọdún okòókan àtẹyọkan orí ẹ̀ ogún àtogún ó lé twenty twenty one lágbára ọba mi èdùmàrè ajé ìdùnnú ajé ayọ̀ náà ni ó mọ̀ ṣubú sọ̀dẹ̀ kó wá wa o ajé tó fara lọ alára tálára dẹ́lẹ́ni tó fara lọ ajérò tájérò dẹ́lẹ́ni ajé yìí tó fara lọ ọwọ́ àràngún àga ìmọ̀ta èdè ajífọwọ́lábà owó tètè tóun náà di ẹlẹ́ni òun náà ni ó ṣọ̀rẹ́ kó wà wá táàmàrí ajé náà táàmàrí ajé lò lájé lápò lájé nípamọ́ àní bá wọn lájé lọ́rùn láéláé o lágbára ọba mi àláwòrán bíi oṣù keje láwà yìí àdúpẹ́ olúgbọ́n kiro ó kìje àwa náà tún kìje nu ìkìje tọdún yìí kò ní já kan tó kù fẹ́ni kọ̀ọ̀kan wa o ọmọ yín ló ń kíyìn ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tóun náà fẹ̀yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì mc hansom agúnrégé lédè mọ́ṣẹ́ládùn yóò mọ̀ agúnrégé fún wa ni lọ́wọ́ ọlọ́mọ wa ń tèmi fèrè ayọ̀ ní mo fọn etí aláyọ̀ ní ẹ fẹ́ gbọ́ abẹ́rẹ́ mm. mm. èmi nìkan kí mo wá. torí wípé kíni ee ìlẹ̀kẹ̀ ìbàdí tàbá yóò ṣe wẹ́kẹ́wẹ́kẹ́ kò ní mọ lẹ́yọ̀kan èmi nìkan kí mo wá o. tó akínyìn kò dédé àkókò yìí níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ wa. ọkọ̀ sísọ nù wẹ̀. ọkọ̀ sísọ wẹ̀ o ti ń kọ sísọ lágbára bí ni ọlọ́kùn gbà wá èwo ah, ah, tún leléyìí eléyìí ò kọ sísọ àìgbà wá o èwo nǹkan ṣẹlẹ̀ ẹ wò ó ó kọ sísọ náà ní ìkànnì fresh fm one zero oh seven dot nine fm abẹ́òkúta òkè sáré náà la ó kọ sísọ ni ìwọ gangan ló jẹ́ ó kọ sísọ <laughs> ṣé nígbà tó tẹ̀ ṣó kọ sísọ tí o bá ti kọ sísọ nígbà tó tẹ̀ ó yẹ kó ti drop ẹ̀ <laughs> ẹ bá rí n tó ṣẹlẹ̀ bí àmọ́ àdúpẹ́ àdúpẹ́ ó dàgbé ọmọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì. <laughs> ìlà fi pé ẹ̀wọ̀n ìwálé látòkò <laughs> àìwálé yín ló fa gbogbo eléyìí. ìlà fi ní ká yàrá alẹ́ náà mọ̀ owó ko ẹ̀wọ̀n rò báyọ̀ ọ̀sán inú ilẹ̀ wọn ti mú. àbí wọ́n ká su lókè iṣu ká tí wọ́n máa ká lókè o. ẹ ibo láti bẹ̀rẹ̀ náà. iye bá ti bẹ̀rẹ̀ náà ni ó bẹ̀rẹ̀ sí ẹgbẹ́ nù. Bólúwàjí Ògúnyẹmí lorúkọ tèmi hmm. ẹ jẹ́ àbọ̀ lọ nínú àwọn kókó ìròyìn tó kọ sísọ yẹn gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ tó ọkọ̀ sísọ o ní ilẹ̀ ìbàdàn tí ṣe olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ ìpínlẹ̀ alámúlégbè ọ̀rọ̀ ọkọ̀ sísọ n ò ṣe mọ́ lórí ti arábìnrin kan mọ̀ mú bẹnu pé ẹ dákun ìgbéyàwó láàrin òun àtọkọ òun ẹ bá àwọn já okùn tí ń bẹ́ ń bẹ̀ pàtì kí oníkálukú ọmọ lọ lálàáfíà kí ni tọ́pò ṣẹlẹ̀ wọ́n pe ọkọ fi ẹ̀sùn kan ìyàwó pé ìyàwó mọ́ bá olólùfẹ́ bòńkẹ́lẹ́ sọ̀rọ̀ ńgbà tóun bá wà nú ilé ìyàwó náà ní àdáàdì wa irọ́ ọ̀nà ẹ̀ ọ̀rọ̀ ṣáàdì fàákàjà láàrin tọkọtaya gbígbà òmò tó wíwọ̀ ọ̀rọ̀ gbẹnután kan bọ́ kí ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ títí ọ̀rọ̀ fi délé ẹjọ́ tọ̀ ọgbẹnután bẹ́ẹ̀ lọ́kọ sísọ lọ́sàn-án tòní ẹ̀ láǹfààní àti gbọ́ bàbá ti dáàrin gbogbo. ká gbé dùrù wá ni orin tó fi bẹ̀rẹ̀ ń lórin tó ń kọ́ ọ́ dé ọkọ̀ sísọ ẹjẹ́ sún sí ọwọ́ iwájú káàlìṣó níbo là ń rìn báyìí o ẹjẹ́ hmm. àjọ máa lọ síbi tí ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì eléyìí tó kọ sísọ tó ti gbé ṣẹlẹ̀ ọlọ́run lọ́mọ̀ wọn bíi ayédèdúró yìí o warawara hmm. ní ìpínlẹ̀ nasarawa àwọn àbejì méjì tí wọ́n jẹ́ obìnrin táyé àti kẹ́hìndé wọ́n mọ̀ ti hùwà tó kọ sísọ pẹ̀lú kínni pẹ̀lú aborí lùlù màmá wọn irú ìlú wo ni màmá wọn náà ń lù ń bẹ̀ gbogbo ẹ gbogbo ẹ lánàá yẹ ẹ sórí àtẹgùn ibi ọkọ sísọ dé ọ̀nà tó kọ sísọ hmm. àfi kẹ́ ẹ gbọ́ àgbọ́kọ́gbọ́n ìdílé ni hmm. ó kọ sísọ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ náà míì tó kọ sísọ láti ìpínlẹ̀ kaduna mọ̀ wọ́n pé àwọn afurasí agbébọn bojú tókítókí kan ṣàdédé ni wọ́n ya wọ ilé ìwòsàn wọ́n jí ìyá lọ́mọ gbé o kódà àwọn òṣìṣẹ́ iléèwòsàn ọ̀hún márùn-ún iná ni wọ́n tawọ́ gán èèyàn méje ni wọ́n sì pòrọ̀rùn àrèmábọ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ yẹn. ó kọ sísọ ẹjẹ́ àjọ lìṣó ní kwara níbi tí ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kí ti gbé ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà kí ni ká ti pè yìí sí irú ọmọ wo ni ká pe léyìí bóyá jàǹtálá ni bóyá ọmọ lókun sì ni yóò mú kan nu ọmọ tí ó ń bẹ̀ torí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ ọmọ kọ sísọ ọmọ ó sì sùn pàǹpá torí bàbá rẹ̀ ó tún hùwà tó tún kọ sísọ lẹ́yìn ẹ̀ nípínlẹ̀ Kwara mọ̀ ni ah. lódìdí lẹ́gbọ̀ọ́ ó kọ sísọ. kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ míì tó kọ sísọ tó tún gbẹnu tán mọ̀rẹ́ o ní ìpínlẹ̀ Adamawa ọ̀rọ̀ gbẹnu tán ìran ò tó ràn láàfojú wò hmm. wọ́n pe arákùnrin kan ni o wọ́n wọ́ lọ síwájú ilé ẹjọ́ nítorí pé ó fún ọmọbìnrin kan lóyún ó sì kọ̀ ọ́ lẹ̀ kò oyún kò ọmọbìnrin wọ́n pé níbi tí wọ́n ti ń ṣe ìgbẹ́jọ́ lọ́wọ́ iná ni arákùnrin yìí bá tún ń wò yèlèyèlè bí ẹni tí ó da nǹkan lẹ̀ o àṣọ fẹ́ japa ni hmm. ó gbìyànjú àti sákò nílé ẹjọ́ ńlọrọ ẹ bá di resto to power two adájọ́ ni ẹ̀ẹ́n ọ̀fẹ́ ṣá lọ kò séwu bẹ́ẹ̀ ni òbúrú kò bàjẹ́ ọdún mẹ́sàn-án ńlọ lọ rèé lò lọ́gbà ẹ̀wọ̀n náà torí pé o gbìmọ̀ràn láti sá jáde kó òun wájú ilé ẹjọ́ ńgbà tó bá wá parí ọdún mẹ́sàn-án ó wá padà wá á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ipò fúnyàn lóyún ọwọ́ àfilẹ̀ ń dáyà jẹ ọ̀rọ̀ gbẹnu tẹ́kọ̀ńbọ́ kì í ṣẹlẹ̀ tọkọ sísọ ni. ó kọ sísọ ẹjẹ́ á lọ káfà á lọ sí sàǹfàrà níbi tí ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì tó kọ sísọ gbé ti ṣẹlẹ̀ ní o akẹ́kọ̀ọ́ mọ̀rẹ́ wọ́n pe akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama kan òun náà eh? lọ́mọ̀ ti ṣe bẹ́ẹ̀ lọ́mọ̀ dọ́gbọ́n àwérékèlé pẹ̀lú ẹni tí í ṣe olórí o pírínsípà ní ilé ẹ̀kọ́ náà ìṣẹ̀lẹ̀ yẹn ṣe kíni ọkọ̀ sísọ o lódìdí lẹ́gbọ̀ọ́ irú ìdọ́gbọ́n wo lọ dá kí sì ni ìgbìdánwò tó gbìdánwò ọ̀nà wo lọ̀rọ̀ gbà kọ sísọ wọ́n ti kọ sísọ mọ́ bólú àjígan lọ yàrá lẹ ni o. ọwọ́ èmi kọ́ ló kọ sísọmọ lọ́wọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ló kọ sísọmọ lọ́wọ́ ètò <laughs> bá lè jọ gẹ̀dẹ̀ lọ àwa ìjẹ ah, kó wá yani ni àbẹ́ àgbani ẹ̀ làjọ ọmọ ss three. ss three ni ọkọ̀ ah. sísọ à bọ̀ mí o oh. lódìdí lẹ́gbọ̀ọ́ ẹjẹ́ ọ̀sẹ̀ mm. mi mu bàbá padà dé ká bẹ̀rẹ̀ sí ni mọ̀ fún yẹn tán lódìdí lódìdí ó kọ sísọ. akọ́lé mara. iléeṣẹ́ infinity estate tó ń sọ ní donílé lórí yẹn jẹ́ pẹ̀lú iléyà special mega promo. orí dídí seriously dùn o. bẹ́ẹ̀ni bàbá gbàjámọ̀ àti gbogbo ẹni tó ń gbọ́ ìkéde yìí ẹ tètè lọ jàǹfààní ẹ̀dínwó tí iléeṣẹ́ infinity estate ń ṣe fáwọn lẹ́wọ̀n tí wọ́n ń tà. ilé infinity estate tó wà lóko omi ìjú ọ̀tà road ogun state outgate nílẹ̀ yẹn ó ti di eight hundred and fifty thousand naira per plot. ilé eléyìí ní sí tí ọ̀fọ̀ má mi sí ẹ̀. bákan náà ilẹ̀ infinity estate tó wà ní kọ́bápẹ́ ìyẹn ti di four fifty thousand naira per plot pẹ̀lú forty five thousand owó dọ́kúmẹ̀ntì ẹ̀ àti ilẹ̀ infinity estate tó wà lájẹ́bọ̀ road mile seven lẹ́gbẹ̀ẹ́ OGTV tàǹtà lọ́wọ́ ìyẹn ti di four hundred thousand naira per plot pẹ̀lú forty five thousand owó dọ́kúmẹ̀ntì ẹ̀ july thirty ni promo yẹn máa parí o. àjẹsán díẹ̀ díẹ̀ àti gbẹ̀tàn wà ọ́fíìsì infinity estate wà ní lasode bus stop àti ọ̀tà opposite mobile filling station ìjọ ọ̀tà ọ̀tà state telephone zero eight one zero zero zero six one three three two lẹ́ẹ̀kan sí zero eight one zero zero zero six one three three two a kì í lajọ ẹni sílẹ̀ kíta lùbọ́ wọ̀ ọ́. ẹ̀yin òbí tẹ́ bẹ̀sù gbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ láwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ yé lọ́mọ nílòkulò. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ó kọ sísan ó yẹ kí a bẹ̀rẹ̀ sí ni máa fún yín lódìdí lódìdí o. Aya káràkásídà mm. látọ̀dọ̀ rẹ gbéra lójú. ó dáa kí n gbé bọ́dè kí n mọ́ bá a lẹ́ mọ́lẹ̀ torí mm. àyà bẹ́ẹ̀lì òbí arí àwa bẹ́ẹ̀lì abẹ́sùròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní o. ọ̀rọ̀ kọ sísọ gbẹnu tán látọ́bọ́gì arákùnrin kan ni o ó pé ẹ wo ìyàwó òun tí ẹ ń wò yìí ó mọ̀ tí ní aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri kódà orí ibùsùn tí àwọn jọ ń sùn iná ló gbé ẹni tí wọ́n jọ ń ṣe yùnkéyùnké wa òun káwọn báyìí ni o wọn ò sọ fún òun kankan arákùnrin ọ̀hún ló mọ̀ tẹnubọ̀rọ̀ tilẹ̀kùn ojúkojú ẹnu rídẹ̀ rẹ̀ ní ọjà bamapo customary court nìbàdàn tí ṣolú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ alámúlégbè wa wọ́n pe ìgbéyàwó ọdún méjìlá arákùnrin yìí mà ní ẹ dákun ẹ bá àwọn tí okùn bọ́ ẹ bá wọn ti sísọ́ọ̀sì bọ́ ẹgẹ́ gbogbo àwọn nǹkan tó so àwọn pọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbéyàwó ohun ò ṣe mọ́ o Marian Adéwuyì àti saheed adéwuyì ọ̀rọ̀ iná ló ṣe bí ọ̀rọ̀ láàrin wọn tó bára wọn déwájú ilé ẹjọ́ marian ń ló kọ́kọ́ wọ ọkọ ẹ̀ túrútú lọ síwájú ilé ẹjọ́ tó sì fi ẹ̀sùn kọ́kọ́ ẹ̀ wípé à ṣe rí abímọ máwò ńlọkọ òun yìí ó ní bí òun bá ti lóyún ó ti tán kò ní bèrè kí lòun ó jẹ kò ní bèrè kí làwọn ọmọ ó jẹ ó ní ṣùgbọ́n bí òun bá ṣe làálàá lọ tí òun tọ́jú àwọn ọmọ ìṣelọ́kọ òun ó padà dé tí ó pé òun túró kiri àdúgbò ó ní ibo ni wọ́n ti ṣerú ẹ̀ ó ní tó tún wá gbẹnu tẹ́kọ sísọ ńbẹ̀ iná ẹ̀ ni pé ọkọ òun yóò tún lọ wọlé gbogbo ọjà wórobo tí òun tà yóò tún lù tà kò ní kówó jíṣẹ́ ó pe ẹ̀dẹ́kun bó lè èèyàn mẹ́ta ó ṣe dúró méjì méjì báwo gan lèèyàn ò ṣe ní kọrú ọkùnrin bẹ́ẹ̀ sílẹ̀ ansọ́mù hmm. ọ̀rọ̀ gbẹnu tẹ́kọ sísọ àwọn abímọmọ́wò iná lòdù wọn kún lọ́sàn-án tòní ò nínú ìròyìn tọkọ sísọ hmm. iná ni ìyàwó ẹ̀ bá ní pabambarì ẹ̀ ó pé bí òun bá ti sọ ọ̀rọ̀ kan báyìí òun ní tí ìsọdélẹ̀ ọkọ òun ó kí òun mọ́lẹ̀ ni lílù òní tó wíwọ́ ó pé ṣé ẹ̀mí òun bá bọ iná lòun ó tó kú òní fún ìdí èyí òun ò ṣe mọ́ òun ò fẹ́ ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú saheed mọ́ o bí ti hù kó kéré mọ́ ẹni tó ń fi ẹjọ́ sùn ọ̀hún iná ló pe ẹ̀wò kò sífẹ̀ẹ́ kankan mọ́ láàrin òun àtọkọ òun okùn ìfẹ́ ti ń bẹ láàrin àwọn ti já fún ìdí èyí ẹ bá wọn fi àṣẹ sí kí oníkálukú kọ́ mọ́ lọ nílò ara tiẹ̀ ó rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ síwájú sí o wípé ẹ dákun ṣe wá bá ti gé okùn ìfẹ́ ti ń bẹ láàrin àwọn méjèèjì ọmọ mẹ́ta tí ìgbéyàwó àwọn yìí pèsè ẹ yọ̀ǹda ẹ̀ fún òun toróbìnrin lòun òun ò mọ̀mọ́ tọ́jú kí òun máa kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta lọ kí bàbá wọn sì máa fi owó ṣọwọ́ sí wọn kí wọ́n máa fi jẹun àmọ́ pé òun kọ́ ọmọ òun lẹ̀ ayé ò yọ àmọ́ òun ò fi ọkọ òun mọ́ hèhè o gẹ́gẹ́ bí Marian bó ṣe ń ṣe àlàyé ọ̀rọ̀ ó pé ní tí ojú òun rí òun mọ̀rọ̀ gbogbo bí ọkọ òun ṣe fi ìyà jẹ òun ó ti tó gé alùbàtà ìdarin o àmẹni tí wọ́n fẹ̀sùn kàn níwájú ilé ẹjọ́ pé ẹlẹ́jọ́ ṣàyí tó dùn rò ní marian ìyàwó òun ó pé ṣe bí sojú òun kòrókòró báyìí àti wípé ọwọ́ òun méjèèjì ń lòun fi lé ọkùnrin tí ìyàwó òun gbé wá sínú ilé lòun fi lé bọ́ta ó pé òun ká wọn ni wọ́n sọ fóun ojú òun méjèèjì lòun fi rí wọn níbi tí ìyàwó òun àti ọkùnrin míì tí wọ́n ti ń ṣe yùnkíyùnkí lórí ibùsùn ìgbéyàwó àwọn ó pé ìgbà míì tí òun tún ka òun máa ń rí àwọn àwòrán kan tó jẹ́ ìhòòhò ọmọlúàbí tí ń bẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó òun tó jẹ́ pé ti ọmọkùnrin tí wọ́n jọ ń gbéra wọn kiri iná ni ó pé ìyàwó òun náà á wá ya ìhòòhò ọmọlúàbí ẹ̀ àfìṣọwọ́ sí arákùnrin ó pé gbogbo ẹ̀ lòún rí ó ní àìlèjà ẹnìta bàbá òun òde yìí o ó pé ta ni irú ẹ̀ ó ṣe tí ò ní bínú hmm. ó ní ẹ̀dákun ilé ẹjọ́ o gbogbo kómìdè kómí òun kò sí ẹ̀fẹ́ yàwó mọ́ ẹ ṣáà jẹ́ kí àwọn ọmọ yìí wà ní àkàtà òun kí òun ó lè ráyè tọ́jú wọn torí ṣàríyàwó òun tẹ́ ń wò yìí kò lè tọ́jú ọmọ àbímọ wò ni ó pé gbogbo ń tọ́mọ̀ àfi ayé ni ó kókó máa lọ láti bí sí òun kí wọ́n máa ṣe patí kó sì máa tẹ̀ lọ́kùnrin kiri ó pé ń tọ́wáyé wá ṣe nìyẹn o ó ní ṣùgbọ́n àwọn ọmọ òun òun fẹ́ bójútó wọn dáadáa kí wọ́n yàn kí wọ́n yanjú wọ́n pẹ́ ńgbà tí ọkọ gbé ọ̀rọ̀ lẹ̀ pọ́n ìnìyàwó dáhùn pé ọ̀ọ́ ṣẹ́rọ́kọ̀ òun yìí kò kò tiẹ̀ ní àwọn àǹfààní ọkọ lára pé kí nǹkan tiẹ̀ mọ́ ṣe ìyàwó kéèyàn mọ́ ságbàsúlẹ̀ rẹ̀ pé à bó o ní ti ṣe ọ́ o ṣé o fẹ́ mu ni o ṣé o fẹ́ jẹun o ṣé o fẹ́ mu tí o ṣé o fẹ́ ṣe kí ó lọ́kọ̀ òun ò ní ṣe bẹ́ẹ̀ láìláì ó pé kì í béèrè gan kí ni àwọn ọmọ jẹ kámọ́ tí ìwà sọ wípé òun gangan tí òun bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ó ní ẹ ìgbà náírà two hundred naira ńlọkọ òun máa fi ilẹ̀ fún òun àti àwọn ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ oníṣẹ́ ti rí báyìí bó lòun ó ti ṣe kí lòun ó fi kún un sí òun ó fi máa fi two hundred naira tọ́jú ọmọ mẹ́ta látàárọ̀ ṣúlẹ̀ ó gbèsè ti rí òun gbá kádàrá pé òun ti ṣèfẹ́ láàárọ̀ ọjọ́ àmọ́ ilé ẹjọ́ ẹ gé okùn ìfẹ́ tí ń bẹ láàrin àwọn méjèèjì ṣẹ̀wárí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ kí òun ọmọ kó wọn lọ tòró obìnrin lòun gbogbo ẹ̀ tí ẹ̀ ti sọ ohun òrojọ́ kankan mọ́ o ó pé ọlọ́run ló yọ òun tí òun bọ́ ta kúrò nínú ìgbéyàwó yìí láàyè torí kò sí ọjọ́ kan tí ọkọ òun tí ìfọwọ́ ba òun o láì ṣe bàrà tàbá ṣòfì gbogbo kómìnìkómì adájọ́ ilé ẹjọ́ náà ọdún adé ó pé tọ òun ti rí i dájú pé ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì ó ti ṣá hmm. fún ìdí èyí kí oníkálukú máa lọ ìwọ ìyàwó máa kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta lọ ìwọ ọkọ máa fi owó ṣọwọ́ sí ìyàwó rẹ o kó lè máa fi tọ́jú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ kan sísọ ó pọ̀ kódà wọ́n pé marian yìí ó lóyún fún aborí lùlù ọtọlọrẹ yọ ni hmm, ọ̀rọ̀ pọ̀ ń bẹ sísọ àmọ́ gbogbo kómìnè ilé ẹjọ́ ti tú wọn ká wípé kí oníkálukú kó mọ̀ lọ ní ìlú ẹ̀ lálàáfíà wọ́n ti yọ̀ǹda àwọn ọmọ fúnyàwó pé kó mọ̀ tọ́jú wọn ọkọ̀ sísọ. ọkọ̀ sísọ ẹjẹ́ gbéra láti bẹ̀ wàràwàrà ká ṣe bẹ́ẹ̀ ká tún dà yẹn sí orí afẹ́fẹ́ fún yín ni ìpínlẹ̀ kwara nìṣẹ̀lẹ̀ mọ̀gbé ti gbé ṣẹlẹ̀ wọ́n pè mí náà ká ti pè irú ọmọ wo lálẹ́ fún ọmọ eléyìí gẹ́gẹ́ bí àkòrí orúkọ rẹ̀ o ṣé ọmọ lókun ní káwọn ó pè ní àbí <laughs> ọ̀dà ẹ̀yin náà gbọ́ ní tó ṣe tí wọ́n fi pé wọn ò mọ àkòrí orúkọ tí wọn ò bá fún un wọ́n ní ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì eléyìí tó mọ̀ ṣẹlẹ̀ mọ́ ni ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni o wọ́n ní lóko kan tí í ṣe oko tí wọ́n ń dá lágbègbè kájọlà ìyẹn ní odò ọwá ní ìpínlẹ̀ kwara ìyẹn ní ìjọba àbílẹ̀ òkè ẹ̀rọ wọ́n pè ibẹ̀ gangan ó ní ìṣẹ̀lẹ̀ kan ń gbé ti gbé ṣẹlẹ̀ tí àwọn gidi gan kú àti láàwí kan tí wọ́n ní wọ́n lọ ká bàbá kan mọ́ inú oko ìkàǹkà tí wọ́n sì ká bàbá ọ̀hún mọ́nú oko ah! ìṣẹ̀lẹ̀ eléyìí tó kàn sísọ ló ṣẹlẹ̀ wọ́n pé líṣe ni wọ́n mọ̀ràn bàbá ń bàbá sọ̀rùn àrèmọ́bọ̀ ní gbígbà tí wọ́n tún gbẹ̀mí bàbá náà tán wọ́n pé líṣe ni wọ́n mọ̀ tún yọ ẹ̀yà ara bàbá ọ̀hún tí wọ́n tún yọ ọ́ lọ ah! kí ni ká ti ṣèyí sí wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló mà mú kí àwọn ẹbí tí ọ̀rọ̀ kàn kí wọ́n gbéra pápá lọ fi ọ̀rọ̀ tó iléeṣẹ́ ọlọ́pàá létí wípé ẹ dákun ẹ gbani ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ wọ́n ní gìjan iná sì ni àwọn ọlọ́pàá bẹ́ sí ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì ọ̀hún lígbẹ̀yẹ gbẹ́yí wọ́n pé ìṣẹ̀lẹ̀ tó mọ̀ ṣẹlẹ̀ ọmọ lágbára wọ́n ní í ṣe ni wọ́n dé tí wọ́n sì tọpa pé ẹjọ́ èwo nú àwọn ọmọ bàbá ìní jẹ́ Michael Ọlágúnjú wọ́n ní lọ́wọ́ kan ni wọ́n mọ̀ fàábòde ọmọkùnrin tó jẹ́ ọmọ olóògbé ni wọ́n ní ọmọlẹ́bí ní èmi ló ṣe wọ́n ní a pẹ̀lú iṣẹ́ ìwádìí eléyìí tí àwọn ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ ngangan iná ló lọ ṣe bẹ́ẹ̀ lẹ̀dí àpò pọ̀mọ́ àwọn àtìláwí afiniṣètùtù ọ̀la wípé kí wọ́n wá gbẹ̀mí bàbá òun ẹ̀yà ara tí wọ́n pé àwọn fẹ́ òun kí wọ́n yọ lọ kí wọ́n sọ di owó eléyìí tí wọ́n mọ̀ fún òun irú ọmọ wo ni ká ti pe ọmọ eléyìí nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wọ́n pe ẹni ó jẹ́ àbúrò olóògbé lórúkọ ẹ̀bí ìlọpẹ́tọ́ ìgbọ́ǹgbọ́ tí àwọn gbọ́ eléyìí láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ẹgbà òun náà ni àwọn fa ọmọ ọ̀hún lé wọn lọ́wọ́ torí pé ń ṣe ń lọ́bà àwọn níjà fù ú pé bó o nírú nǹkan báyìí a ṣe lè ṣẹlẹ̀kẹ̀ wọ́n ní àmọ́ ṣá o iléeṣẹ́ ọlọ́pàá ti pé àwọn ń tẹ̀síwájú nínú ìwádìí agbẹnusọ olùkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ kwara ajayi ọ̀kasànmí ó ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ kódà ó ti pé ẹnì tí í ṣe kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà mohammed bagega bàbá ti pàṣẹ pé kí ìwádìí òun kó délẹ̀ yányán o kí wọ́n sì taari ọmọ òun àtẹnikẹ́ni tó bá wà nídìí ẹ̀ lọ sí iwájú òfin àbẹ́ẹ̀wá nǹkan nípínlẹ̀ kwara ìṣẹ̀lẹ̀ kan ń wọn méjì lọ́mọ̀ ṣẹlẹ̀ wọ́n pé alhaji lukman abdulmalik ń tiẹ̀ wọ́n ní í ṣe lọgba iléeṣẹ́ ọlọ́pàá lọ pé ọmọkùnrin tòun ẹ dákun ẹ ọmọkùnrin òun ti ń jẹ́ kẹ́hìndé wọ́n ló pé ń ṣe ńlọ́wọlé ìwọlé tó sì wọlé owó dádì rẹ̀ tí ṣe owó òun ń ṣe ló gbé owó òun fo gánà ẹ o kọ agbẹnusọ ikọ̀ ti ẹ̀ṣọ́ ara ẹni làbòlú nc nscdc táàmù sí civil defence fún ti kwara àfọlábí babawale wọn ló ní tọ́ àwọn mọ̀ tẹ̀lé ọ̀rọ̀ tí baba sọ àwọn mọ̀ ṣèwádìí àwọn mọ̀ gbé kẹ́hìndé ńgbà ọwọ́ ba kẹ́hìndé bolúwàjí hmm, kẹ́hìndé ní lóòótọ́ èyí tí bàbá òun sọ pé òun gbé ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìnléní ogójì hmm. forty four thousand naira ó pé eh, bó ṣe rí nù àmọ́ ṣá o òun ìná tán ó ti iná mm-hmm. ibi ó sì ná kù ẹgbẹ̀rún mẹ́tàléní iná lọ́sẹ̀kù thirty three thousand àwọn dábàá ẹ nínú forty four ìlẹ́mì náà ni ọ sì nà ń bẹ̀ wọ́n tọ̀ wọ́n ní bàbá ní ọ̀sẹ̀sẹ̀ mọ́ jíun lówó ẹ̀bọ̀ ń tẹ̀nu dáadáa bówó bá tún kù láwọn bòmí tí ọ̀nàwó kù dé ọbẹ̀ èdùmàrè mọ́ sọ́ni ni mo fi pé kí ni àkòrí tí a pe àwọn ọmọ wọ̀nyí ní Kwara hmm. ìkan gbé owó baba fo gánà ìkan dẹdẹ pé kí wọ́n bò ń gbẹ̀mí baba tòun ọ̀tá ẹ̀yà ara baba rẹ̀ fún àwọn fi ni ṣètùtù ọ̀la ó kọ́ ṣe sùn. ọlọ́run mọ̀ jẹ́ kí abimọ tí ọmọ bà wá nú jẹ́ o àmì o àmì àṣẹ. àkókò òbí ó sàn ṣe ràdàràdà tí àwọn yorùbá máa ń sọ. ibi ó ti jáde mm, nù. ibi ó ti jáde nù. tó kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ míì tó kọ sísọmọ rẹ̀ o àwọn agbébọn ni wọ́n tún ti ṣọṣẹ́ láabi wọn ní ìpínlẹ̀ kaduna ìyálọ́mọ kan wọ́n jí gbé wọ́n pé àwọn òṣìṣẹ́ ilé ọ̀hún márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jí gbé kódà èèyàn méje iná ni wọ́n dẹ̀mí wọn légbodò ó kéré tán àwọn tó jẹ́ òṣìṣẹ́ ibùdó kan eléyìí tí wọ́n ti ń ṣiṣẹ́ nípa ètò ìlera àti gbógun ti àìsàn ikọ́ fèé tó ń ti àrùn ẹ̀tẹ̀ ní Zaria iná làwọn agbébọn ya wọ̀ tí wọ́n ti gbẹ̀mí èèyàn méjì wọ́n pé kódà wọ́n jí àwọn míì gbé o òwúrọ̀ kùtù ọjọ́ àìkú Sunday níṣẹ̀lẹ̀ yẹn kọ sísọ òṣojú mi kòró kan ńgbà tí ó tẹnu bo àlàyé ó pé ha béèyàn bá rí àwọn agbébọn tó ya wọlé ìwòsàn yìí jìnnìjìnnì ó mú yàn wọ́n pé ní dédé aago méjìlá ààbò òru ni làwọn agbébọn ìyáde o kódà wọ́n pé tìbọn tìbọn torótorótorótoró iná ni wọ́n yà wá wọ́n lọ tààrà sí ibùdó tí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà tí wọ́n ń gbé wọn lọ síbẹ̀ wọ́n pé ń gbà wọ́n débẹ̀ wọ́n da gbogbo wọn ní ríboríbo wọ́n lé wọn bọ́ sí ìta wọ́n pé lóòótọ́ o àwọn afurasí yóò yìnbọn o ṣùgbọ́n bí wọ́n ṣe ṣe ọṣẹ́ wọn hàn ah, àwọn kan wọ́n mórí bọ́ńbẹ̀ àwọn kan sì rèé wọn ò mọ̀ mórí bọ̀ àwọn agbébọn ọ̀hún wọ́n jí wọn gbé lọ wọ́n pé àwọn agbébọn náà ìní wọ́n ṣe iṣẹ́ wọn tó sì jẹ́ pé wọ́n rí àwọn ìyálọ́mọ wọ́n jí wọn gbé àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà márùn ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n jí wọ́n gbé pẹ̀lú gẹ́gẹ́ bí orísun ròyìn tó kọ sísọ ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n pò ṣeé ṣe kó jẹ́ pé àwọn agbébọn yìí ní àwọn kan tí wọ́n ń fojú sùn nínú ọgbà náà kó tóó di pé wọ́n wá wọ́n pe àwọn kan máa ń ṣiṣẹ́ alẹ́ lọ́jọ́ àbámẹ́ta mọ́jú Sunday wọ́n pò ṣeé o ó jẹ́ lára àwọn tí máa ń ṣiṣẹ́ alẹ́ làwọn agbébọn ọ̀hún ni wọ́n wá wà léyìí tó jẹ́ pé ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti agbègbè ọ̀hún iná ní ṣàlàyé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn kọ sísọ lóòótọ́ ṣàdédé làwọn agbébọn ya wọ ibùdó ìwòsàn ọ̀hún tí wọ́n sì jí àwọn èèyàn gbé ó pé àwọn o gbogbo ohun tí àwọn bá ní lágbára làwọn ó ṣe láti rí i dájú pé wọ́n gba àwọn ìyálọ́mọ àti àwọn òṣìṣẹ́ náà láì farapa wọn pé kódà àwọn tó jẹ́ afurasí agbébọn ọ̀hún ọkọ̀ hilux van kan ni wọ́n gbé wá wọ́n sì gbé àwọn ta ìbọn ẹ̀rí mọ́ńsẹ́lẹ̀kẹ̀ wọ́n gbé kọ́rùn débi pé ojú wọn ò ṣe é wò bíi ti ìwò kókéré mọ́ nígbà tí wọ́n wá kàn sí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna Muhammed Jalige ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ọ̀rọ̀ kọ sísọ bẹ́ẹ̀ lọ́gbẹnu tán ìṣẹ̀lẹ̀ burúkú ṣẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ní ó pé lóòótọ́ àwọn agbébọn ya wọ ibùdó òwòsàn kan wọ́n jí ìyá lọ́mọ gbé wọ́n sì tún jí àwọn òṣìṣẹ́ márùn-ún gbẹ́ńbẹ̀ ó pé àwọn o àwọn ọlọ́pàá gan ò fojú wọn balẹ̀ débi pé wọ́n kojú wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ́ ìbọn bora wọn wọ́n pé àmọ́ àwọn kan bẹ nínú àwọn afurasí ọ̀hún o tó ti fara kú ọta tó jẹ́ pé wọ́n na pápá bora àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ó fimú fẹ́lẹ̀ wọn sì ní fimú kó pàǹtí débi pé ọwọ́ ba àwọn afurasí o eléyìí tó wà kò tọ́ náà ní Zaria ó pé àwọn kan tún lọ sí agbègbè sábóńbíní àti àwọn kan ní galadima àwọn kan wọ́n ti wọnú igbó málú lọ ibẹ̀ sì ni àwọn ọlọ́pàá àti àwọn elétò ààbò ni wọ́n torí bọ̀ lọ láti rí i dájú pé wọ́n wú àwọn afurasí náà tuurutu bọ́ sí ìgboro ayé àwọn ẹni tó jẹ́ alábòjútó fọ́rọ̀ abẹ́nú àti ètò ààbò ní ìpínlẹ̀ náà Samuel Arunwa ó pe àwọn elétò ààbò wọn ò ní sùn wọn ò ní wo láti rí sí ìgbàsílẹ̀ àwọn èèyàn tí wọ́n jí gbé ẹ̀wẹ̀ wọ́n pé àwọn agbébọn ọ̀hún wọ́n pa àyàn méje nínú ìkọlù burúkú kan eléyìí tó wáyé níjọba ìbílẹ̀ Kaduna gangan nípínlẹ̀ Kaduna lọ́hùn-ún wọ́n pé ńgbà tí wọ́n sì ṣe e, ìkọlù burúkú náà ní ìjọba ìbílẹ̀ Chikun Kajuru àti Giwa iná ni wọ́n ti hùwà láabi ọ̀hún àmọ́ ẹ mọ́ mi kàn ẹ̀yin èèyàn wa àárí dájú wípé àwọn afurasí náà àfi àtàgúngún òfin àfilétí rò wọn lójú o. ó kò ṣe sọ ẹjẹ agbára pàápàá ẹjẹ àrè nasarawa níbi tí ìròyìn ọ̀hún tó gbé ti gbé ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ o ìyá ló bí ìbejì àwọn ìbejì obìnrin méjì tó sì bí wọ́n mà ti ṣe tí wọ́n mọ̀ gbẹnu tán pẹ̀lú aborí lùlù màmá wọn o wọ́n pé ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì ó mà ní ìṣẹ̀lẹ̀ eléyìí tó mọ̀ ṣẹlẹ̀ yìí ní nasarawa o wọ́n pe ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló sì ṣẹlẹ̀ síyá àbejì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ alice ukange wọ́n pe alice ukange ńlọbí táyé kẹ́hìn obìnrin tí kan ń jẹ́ philomena tí kejì sì ń jẹ́ patricia wọ́n pe ìtọ́kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé àmọ́ ẹ̀ mọ̀ lóyún mọ̀ ni ìlóyún àbáàdì tí wọ́n lóyún àbáàdì ní àwọn pé tá à ń fún yín lóyún hmm. tá à ń fún yín lóyún wọ́n ní wọ́n tí ì dáhùn wọ́n ní oṣù kínní ọdún lélẹ́yìí àkọ́kọ́ philomena lòún bí ọmọ obìnrin wọ́n ní oṣù kẹta ọdún tí í ṣe máàṣì ọdún yìí ní ìkejì náà Patricia lòun bí ọmọ ọkùnrin wọ́n ní láti ìgbà náà mọ̀mọ́ ti ń tẹ̀ wọ́n nù pé ta gẹ́gẹ́ ni ẹnì ó fún yín lóyún ta ló fún yín lóyún ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì hmm. nígbà tí àwọn ọmọ lànà kótó tí wọ́n sọ̀rọ̀ wọ́n pe ẹni tí màmá àwọn ń fẹ́ hmm. ìyún Augustine Angwe ìlọṣẹ bẹ́ẹ̀ ìlọmọṣẹ àwọn wínkín tí àwọn fi lóyún wínkín tí àwọn sì fi bí ọmọ wín wín wọ́n pé màmá èyí ló ti pé àní àní òsì o òun ó gba ẹ̀mí ara òun mọ̀ ní wọ́n ló ní lóhùn tọ́jọ́ yìí pé tí ì bá ṣe ti ìṣẹ̀lẹ̀ àbáàdì eléyìí tó ṣẹlẹ̀ láàrin ìjà ti àwọn tí wọ́n jẹ́ ti darandaran àti àgbẹ̀ ní ìpínlẹ̀ nasarawa tó gbẹ̀mí ọkọ tòun kí ni ó wàá sóhun sí pé bóyá òun ó pé òun tún fẹ́ mọ́ fẹ́ ẹlòmíì hmm. ó ní kẹ́sì mọ́ wá ń gu èyí o ń gbò òun pàdé ẹ̀ ah oh god bí wọ́n bá sọ pé ọkùnrin ọmọ èèyàn sì kẹ́ ọlọ́mọ òun sì kẹ́ tówó tówó níbi ìsìkẹ́ òun kódà òun gan lọ́jà òun sí pé kóun ó gbowó kóun ọmọ fi ra àwọn èrè oko bíi iṣu bíi nkankan láti nasarawa lọ pọ́tá láti pọ́tá lọ èkó òun sì ń ṣiṣẹ́ òun tíṣẹ́ òun ń bára á mu láì mọ̀ pé ah, nǹkan ń ṣẹlẹ̀ bóun bá ti tíráfùlù tó ń rìnrìn àjò wọn ló pé ìṣẹ̀lẹ̀ kan bọ́ kìíní o ńgbà tí èyí àkọ́kọ́ mọ sọ̀rọ̀ ń tiẹ̀ èyí tí orúkọ tiẹ̀ ẹ̀ ti ń jẹ́ Philomena ó ní kẹ́sì wàá mọ̀ wò ó ó ní fúnra lára àwọn náà ló ń bá bọ̀dá ń sọ̀rọ̀ pé ọkùnrin ṣe máa kẹ́yàn báyìí bí ṣe ń kẹ́ mọ̀mọ́ òun yóò dà kọ́ mọ́ kẹ́ òun náà ó lóun mọ̀ pé ibi tí ọ̀rọ̀ padà yọrí sínú o èkejì náà ń gbà wọ́n sọ̀rọ̀ ó ní màmá òun ti fẹ́ rìnrìn àjò láàárọ̀ ọjọ́ náà òun á fẹ́ pa àwa sọdà ńlọ́ba bóun ṣẹ̀wẹ́kẹ̀ kan ló máa ga ọkùnrin ah, ọmọ báyìí dọ́wẹ́kẹ̀ báyìí ah, ó ní bí àkọ́kọ́ ṣe bẹ̀rẹ̀ nu òun á rí pé àǹtí mọ́ òun gbádùn yìí mọ̀ dáa pọ̀ o. Ah, wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan bọ́ọ̀kì ní ti ń pa mọ̀mọ́lẹ́kún làwọn ọmọ fi ń ṣe àwérékèlé tí wọ́n pé àwọn ó mọ báwọn ó ṣe ṣayé àwọn ọkùnrin náà wá sọ̀rọ̀ ńgbà tí à ń gbé ọmọ à ń gbé e. kí ló dé tí o ṣe báyìí fún ọmọ ìyá kan náà tí wọ́n tún mm. jẹ́ ìbejì wọn lónìí à ẹjọ́ tòun kọ̀